gbádùn ètò ojúmọ́ rẹ̀ amúlùdùn tá a ti ń dá yín lára ya ní ọ̀sọ̀ọ̀sẹ̀ àní sunyín ẹ̀ ní tiwa aṣọ ọlọ́run ọba mẹ́yìn náà láàmà bá ẹ̀yìn láàmà bá àwa lẹ́ẹ̀ máa rí gbogbo gbà ṣé wá rí àlejò wa tá a pè ní bàbá ilé ọ̀nkọ́ lẹ́ẹ̀kan tá a pè ní bàbá yáàdì kò sórúkọ tí àbúrò mi ẹ̀kan ẹ̀ ẹ̀dẹ̀ wá wò ó ẹ̀rọ lórí olú akẹ́mi ọ̀dà tèmi nìkan ọlọ́run kì í ṣọmọ burúkú eré là bára wa ṣe ẹrù là fi kẹ́ ẹ lè kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì àgbàlagbà bàbá ń pe ìyá ìpèyàwó jókòó àwọn ọmọ náà wà pẹ̀lú yín tẹ́ ẹ ń wo ètò yìí ká lè rí ẹ̀kọ́ kan tàbí èkejì ká fi kọ́ra wa gbogbo tá à ń dá ọmọ gidi ní olórí olúwakẹ́mi yẹn dá àwọn olórí ní ìdí ọ̀dá wọn ọlọ́run ṣàánú wa ṣé wá rí àlejò wà tá a pè bàbá ilé ọ̀kan wọ́n ṣe bàbá ilé ọ̀kan ìránṣẹ́ ọlọ́run ni wọ́n tún kọrin ẹ sọ pé ọlọ́run wọ́n tún kọrin àwọn náà ni pásítọ̀ mo dúpẹ́ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ọ̀pẹ̀lọpọ̀ gbogbo ẹ̀yin ará lé ẹ kú oríire lé ni o mm, ní orúkọ Jésù ọ̀nà yín á dára. àmín àmín. two thousand and nineteen ọ̀rọ̀ ọlọ́run fún wa ni pé yóò dára fún wa. àmín. wọ́n ní lẹ́yìn ìdìbò ọrọ̀ ajé nàìjíríà yóò tẹ̀síwájú. Hmm. mo gbà ládùúrà lórúkọ jésù kristi ti násárẹ́tì ọrọ̀ ajé gbogbo wa ni yóò tẹ̀síwájú. àmín. ìjọba tuntun tá a ṣe wọ̀ yìí o á sàn wá sí rere. àmín. àánú ọlọ́run á máa bá wa gbé. àmín. ẹ kú fetílélẹ̀ ẹ̀dẹ̀kú ìwòran. ẹ mà ṣe o bàbá wa ah, ah, ó ga ó fi hàn pé ìránṣẹ́ ọlọ́run tòótọ́ nìyí hmm. bàbá ẹ̀kọ́ rin orí nǹkan kan sí ìránṣẹ́ ọlọ́ ẹ̀yin náà gbọ́ àdúrà àwọn bíntì bíntì àdúrà tẹ́ ń gbà fún Afọ́dún yìí. bá àdúrà yẹn ṣe jẹ́ ṣókí ó ní ó ní kìmí. ẹlòmíì àgbàdúrà àgbàdúrà two hours. fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí ni ah, fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí ni àti ẹtí sàmì gan làgbà. ó ti tó báyẹn wọn bá tàrà gbà láàrin ìṣẹ́jú àyà yìí. ok ok ok ìkẹ́ni ó fi èsì nǹkan kan pé mo pè wọ́n lóyún olórin wọ́n tún jẹ́ ìránṣẹ́ Ọlọ́run nǹkan méjì papọ̀ wọn pọ̀ báwo ló ṣe ṣẹlẹ̀. tí ó rí orí ọ̀fẹ́ ọlọ́run ni ti ìránṣẹ́ ọlọ́run orí ọ̀fẹ́ ọlọ́run ṣùgbọ́n gẹ́gẹ́ bí orí ọ̀fẹ́ tọ́lọ́run fún wa ìkan òdì kan lọ́wọ́ so a máa ń ṣe iṣẹ́ orin nígbà tí orin bá tọ́ a dẹ̀ máa ń ṣiṣẹ́ ìránṣẹ́ nígbà tí ọlọ́run bá fún wa lórí ọ̀fẹ́. tá a bá ní pé kíṣẹ́ orin wa tọ́ fún àmì yéèjì kẹ́tì ẹ̀ kọrin fún wa ní ìsìn ah, ah, àbí àti gbọ́ àdúrà àti ẹ̀ ó tiẹ̀ tó wọ́ọ̀dù kan tó ti ń bọ̀ tó ti bú wọn lọ oríṣiríṣi sí wọn káfọ́ orí yẹn kú lọ. ká fi orin kú lọ fún ó ti ṣe tọmọ tó bú wọn lẹ́ẹ̀kan ọmọ yẹn bú wọn tọ́ mi bá ah. ba ọmọ yẹn má mà nà o. ẹ sà tí n bá ba yín rí ọmọ yẹn má ba yín nà ọmọ yẹn bàjẹ́. kò tó kẹ ṣe bẹ́ẹ̀. má ba yín nà ni. kò tó kẹ ṣe bẹ́ẹ̀. ẹnìwé ẹ̀ Ah, máa polongo rẹ ṣó ṣe ọ́ láàánú ó ṣe mí láàánú máa polongo rẹ ọba tó ṣe mí láàánú eh, eh, máa polongo rẹ. ọ̀gá orí ọ̀gá wọn fẹ́ rìn jìnnà torí tó ní bá lọ́kọ̀ yìí. tẹ́bá ní kí n tẹ̀síwájú àti tẹ̀síwájú. ẹ má jà rìn jìnnà nínú orin àti iṣẹ́ ìránṣẹ́ èwo ló ṣáájú náà méjèèjì èwo ló ṣáájú ara wọn. Mm. Ah, orin ló ṣáájú. orin ṣáájú iṣẹ́ ìránṣẹ́ kípè tó tẹ̀lé kípè tó dé. bẹ́ẹ̀ mi ò tẹ̀ ní lọ́kàn pé màá kọrin kò sí nínú ìrìnàjò mi rárá ṣùgbọ́n ọlọ́run wa yìí àwa má rí dì ní bó ṣe wù ló ṣe ń ṣiṣẹ́ ẹ̀. Ah. kò dẹ̀ sẹ́ni tó lè bí. Hmm. Hmm. ọ̀nà tí ó fi tọ́lọ́run fi ṣiṣẹ́ àwámárìdì nínú ayé yín tẹ́ fi bẹ̀rẹ̀ sí ní kọ orin ẹ̀kọ́ ṣáàwò ní ráńpẹ́ báwo lẹ ṣe ṣe ń gbà tó sínú àjẹ́ndà yìí iṣẹ́ kílẹ̀ ń ṣe tẹ́lẹ̀ ṣáàwò lórin dé báwo lẹ ṣe wá gbámú báwo lẹ ṣe bẹ̀rẹ̀ ògo ni fọ́lọ́run lókè ọ̀run ọba tó ní gbogbo ògo hmm. àtipá àti agbára ọdún kan ní 1991 report ọ̀nà náà jìn díẹ̀. kódà ọmọ tó bíngbà náà ti ó ti lọ ilé ọkọ. ó ti fẹ́ ìbímọ tán. mo a wà nínú ìsìn so wọ́n dẹ̀ sọ fún mi pé àwọn ọmọ akọrin wa ń gbà náà wọ́n ń ṣe ségesègesège wọ́n á ní ah, arákùnrin ẹ bá wa ṣe àkóso àwọn ọmọ yìí ká lè kán tiẹ̀ lè dúró ah, mo wá sọ pé mo ní kí ni mo mọ̀ nínú orin hmm. kí ni mo mọ̀ nínú ìlú mo ní mi ò mọ̀ nǹkan kan ṣùgbọ́n mo wá ṣe lọ́kàn mi wọ́n ní ah mi ò lè ṣe kinní mo kọ́kọ́ kọ́ ṣùgbọ́n ọ̀rẹ́ mi nígbà náà wà ní ilẹ̀ haúsá ó wá pè mí ni mo bá lọ ṣùgbọ́n mi ò mọ bí mo tún ṣe padà wá síbí o mo wá délé níjọ́ kan mo ń jẹ́ kí nǹkan tó tiẹ̀ ni wọ́n ń ṣe ń bẹ̀ jẹ́ kí n lọ wò bí mo ṣe débẹ̀ níjọ́ náà ni mo gbà tá a bá tiẹ̀ lè kọrin ó yẹ ká tiẹ̀ lè ṣe ká kó wọn pọ̀ dúró náà bí mo ṣe dẹni tó lè kúrò ní iṣẹ́ orin mọ́lẹ̀ ní bẹ́ẹ̀ ṣe kó wọn papọ̀ báyìí lẹ́ bá kóra yín mọ́ wọn. bí mo ṣe kóra mi. bẹ́ẹ̀ bó bó ní ṣe wọlé nù lérè bá dòótọ́. èmi tí ẹ ní okùn tó yẹ ká já ni kí ni mo fẹ́ fi orin ṣe eléyìí wà ń bẹ eléyìí gbà tó ṣùgbọ́n tí èèyàn bá fi orin sílẹ̀ tí èèyàn bá fi orin sílẹ̀ tó rin dẹ̀ ní dandan. orin tẹ̀lé yín kiri. orin wa ń lé yín kiri. <laughs> wá jẹ́ pé sí o bí iṣẹ́ yẹn ṣe rí gangan nìyẹn. kì í ṣe pé bóyá ẹ finú fẹ́ dọ̀ àyè sílẹ̀ ni wọ́n pè yín sí ìbẹ̀lẹ̀bùn yín tí wàá wọlé tẹ́tí wàá sọ di tòótọ́ ṣé wàá bá gbogbo ìgbà yẹn mi tiẹ̀ ń bá wọn kọrin de nǹkan tí mo máa ń ṣe ni pé màá rí pé àwọn ọmọ yẹn wá sí rìhásà mo coordinate wọn gẹ́gẹ́ bí àǹtí mi ṣe sọ́sìn ẹ wá àṣebáyé àṣebáyé tó mo á rí i pé díẹ̀ díẹ̀ díẹ̀ mo rí i pé àtúnṣe bẹ̀rẹ̀ sí ní ní àárín wọn ṣùgbọ́n èmi náà wá dẹ̀ ní tẹ̀síjọ́ kan mo ní ó tiẹ̀ yẹ kéye bí ó tiẹ̀ ju kéèyàn mọ nǹkan kan láàárín wọn pé kí n mọ nǹkan kan bí mo ṣe wọ̀ ọ́ nìyẹn tí ó dẹ̀ ṣe tó fi di ọjọ́ yìí. lẹ́ẹ̀wálẹ̀ lẹ́ẹ̀wálẹ̀ jáde wọn. ó dà pé àwo àwo wọn ti ṣàwo nìyẹn ẹ ti àwo àbí. pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run. wọ́n jẹ́ pé wọ́n jẹ́ wọ́ nìyẹn ibi tó ń gbà wọ́ nìyẹn. Eh, ibi tí mo gbà wọ́ eh, nìyẹn. àwọn orin àwo yẹn ṣé ẹ ṣì mọ̀ wọn. Ah, ó ti pẹ́ díẹ̀ tí mo ti ṣe. ẹ já wa tán ẹ já káwa náà. òkè iṣẹ́ ìránṣẹ́ ti gbàkóso ah. pátápátá báyìí. Hmm. ó gbà á ṣùgbọ́n gbà tí gẹ́gẹ́ mo ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan pé orin kọ̀ fún ara ẹ̀ kò fi wá sílẹ̀. ẹ̀yin fẹ́ forin lẹ̀ orin wa kọrin wa ń lé yín kiri lára ilé líle tó lé yín tó wá gbà yín mú kí ni tó gbà lára yín ẹ kọrin tẹ kọ fún wa. àkọ́kọ́ praises wà nù ẹ̀ mm. máyìn máyìn máyìn olúwa eh, eh, eh, ẹni tó bá more olúwa ah, ah, ah. ẹ jẹ́ kó bá mi gbé jésù ga ẹ jẹ́ kó bá mi gbé jésù ga. Máyìn máyìn máyìn olúwa ẹni tó bá mọ̀rẹ́ olúwa ẹ jẹ́ kó bá mi gbé Jésù ga ẹ jẹ́ kó bá mi gbé Jésù ga ẹni pé mo fọ orin òfin yín lẹ ẹni pé mo fi ọwọ́ mo fi ọwọ́ mo fi mo bọnú wáyé pé àá orin òfin wọn lẹ orin ọ̀fẹ́ ni. ibi ohun tó jẹ́ kí n máa wọ̀ wọ́n bọ́ ṣe ń kọrin sí mi ò ṣe lè jọ́ ẹ̀yin ni pé ọ̀tọ̀ lóhun tí wọ́n fi kọrin láti bẹ̀rẹ̀ nígbà tó wá di kí wọ́n tún kọrin sí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá wọnú òun yẹn òun yẹn wá fẹ́lẹ́ mọ̀ pé àgbàlagbà. gbọ́dọ̀ ti rírú ohun tó dùn tó báyìí. láì ṣọ̀dọ̀. orí ọ̀fẹ́ ọlọ́run. orí ọ̀fẹ́ ọlọ́run ni. ẹ má jẹ àtàwọn àtàwọn àdúgbò inú méjì káwa mú kan méjì gbókè òun kọrin òun ṣe wàásù ìkànnì kẹ múnú méjì wọlé mu. ah ṣe rí nǹkan tó bá ti wọnú ẹ̀jẹ̀ èèyàn ó ṣòro hmm. ṣe rí ngbà míì gẹ́gẹ́ mo ṣe sọ pé orin ò fi mí sílẹ̀ èmi ti ní lọ́kàn pé kò sọ́nà ń bẹ̀ mo ti gbé bíbélì pé ká polongo. nìkan nìkan. pẹ̀ orin yìí ṣàkórin òfin ó ṣàrà yín mú. àfìgbà tó ní dandan àfihàn náà ṣe ká wá sọ wípé orin yẹn òun lẹ fi òun lẹ fi jẹ lẹ fi mu. a nǹkan ni mo fi ń jẹ o ṣùgbọ́n nǹkan kan díẹ̀ díẹ̀ ń ti ibẹ̀ jáde. òun náà ó mú nǹkan kan jáde nǹkan rẹ̀ ń jáde láti bẹ̀. ó tó tẹ mú wá pọ̀ hmm ó ń fún yàn lórúkọ ìgbà míì tí bá débò mí gan míì tí ẹ mọ̀ mọkànrin ẹ̀yìn tó máa ní láyé ah, ah, àbí bàbá ẹ̀kọ́ yìí lágbájá nǹkan kan hmm. adékèrè. ẹ já wò bẹ́ẹ̀ àwọn kan ń di olórin oníràwọ̀ lẹ́nu iṣẹ́ orin náà orin kan ìrìnàlá jọ ń kọ wọ́n kọ ní ìlànà tẹ́yìn kọ àwọn kan ti fa àkọ́díọ̀n sí tiwọn àwọn kan lùlù wọn fòfin wọn lu gbogbo ẹ̀ sí tiwọn tá a bá sọ̀rọ̀ pé olórin oníràwọ̀ ṣé ẹ ní ìrètí wípé lọ́jọ́ kan èmi náà sì máa tó máa di pé máa di ìlú mọ̀ọ́ká tán pẹ̀lú ọjọ́ orí pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́ tẹ́ ẹ kó mọ̀ yìí. lọ́dọ̀ ọlọ́run ọjọ́ orí ò jẹ́ nǹkan kan hmm. ò jẹ́ nǹkan tá a bá wùgbà tí Mósè máa bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ó tẹ̀ darúgbó ni hmm. so mo rí àwọn tó yẹ pé tó tẹ̀ bí irú àwa lọ́mọ tó yẹ pé nísìnyí náà ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ wọn ó lè jẹ́ látọwọ́ wọn nítorí tọ́lọ́run bá kò sẹ́ni tọ́lọ́run kúkú ń pè tó máa kún sọ pé kò ti yá ó dìgbà tọ́lọ́run bá bẹ̀rẹ̀ sí ní fi àpẹẹrẹ hàn kó tó sọ pé bẹ́ẹ̀ ni ó túmọ̀ sí pé ìrètí wà. so nígbà tí máa kọ́kọ́ bẹ̀rẹ̀ Akin Adébáyọ̀ ni mo máa ń fẹ́ràn orin ẹ̀ láti máa gbọ́. ìmọ́lẹ̀ ayọ̀. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mi ìdẹ́ fi bẹ́ẹ̀ nítorí orin ìsìn orin ìwàásù ó yàtọ̀ sí pé a kàn kọrin lásán so àwọn orin òyìnbó mo wá like orin ìdánmú ẹ̀ àwọn tí mò ń wò ń mm. nìyẹn lómi tí ìtẹ̀lé ọ̀nà wọn pátápátá o ṣùgbọ́n ọjọ́ àfojúsùn mi lọ́jọ́ iwájú àwọn tí mo wò nítorí dánmọ́ ẹ̀ òjíṣẹ́ ọlọ́run ni hmm. Hmm. iṣẹ́ yìí dẹ̀ rí káàkiri àgbáyé. Hmm so tọ́lọ́run bá fún mi tọ́lọ́run bá fún mi lórí ọ̀fẹ́ tọ́lọ́run bá fún mi lórí ọ̀fẹ́ ah, bí ìdánmọ́ ẹ̀yìn ẹ̀mí fẹ́ tá a bá kọrin lọ àtúnṣe iṣẹ́ ìránṣẹ́. Hmm. bí ti dánmọ́ ẹ̀ ó yẹ káwọn èèyàn mọ̀ wọ́n sí. bẹ́ẹ̀ ni yẹ káwọn èèyàn mọ̀ nítorí pé ah èyí tí dáàdì ti sọ kalẹ̀ yìí ẹ tún jẹ́ kí àwọn ìrètí táwọn èèyàn ti ní tí wọ́n ti fẹ́ gbé sọnà ẹ tún jí nínú ọkàn pé ah ẹ má sọ ìrètí nù. kò sí dádì fún gbogbo àwọn olólùfẹ́ pátápátá tí wọ́n wò yín nílé tí wọ́n sọ wípé ah dádì mo fẹ́ gbọ́ torí àwọn mọ̀ pé gẹ́gẹ́ bí àgbàlagbà nínú ìdíṣẹ́ ojú àti rí oríṣiríṣi àti ṣẹlẹ̀ ọ̀nà ó lọ́nà àbáyọ ṣé ká mú látòrí social media yín kí ni báwo ni kò ṣe kàn sí lórí Instagram àti lórí Facebook kí lorúkọ wọn bẹ̀. Eh, lọ́wọ́lọ́wọ́ yìí téèyàn bá fẹ́ pè mí kókó eh, pè mí ni mú lọ́wọ́ ẹ̀sìn mi ò sí ìgbà kan mo wà ní Facebook ṣé wá rí àti pè yín yẹn wọ́n á pè yín o nítorí bí wọ́n bá ti ń béèrè lọ́wọ́ mi báyìí pé Àtàbàtúbú àlejò yín tẹ́ ẹ gbé wá ń jò ní àwọn dà ní mímọ̀ fi ránṣẹ́ sí wọn olórí hmm? gbàbẹ̀ lọ ọlọ́run ká fún dáàdì lóyún ó yà á tọ́jú dáàdì ó yà á tọ́jú dáàdì omi ti tó omi ti da. omi ti dá omi dá omi tútù jẹ wa. <laughs> omi tútù kọ ní ìfẹ́ omi tútù o. eléwo ló lọ wọrọ. kò lọ kó dúró bó ṣe wà yẹn kó kàn dúró kó máa ordinary omi ayé ah, náà dá ọbẹ <laughs> temperature room temperature room temperature. ọ̀rọ̀ gbogbo ẹ̀yẹ lólùfẹ́ wọn pátápátá eh, ẹ ẹ kàfẹ́ lè ṣe ìlọ kálọ̀ fi ṣe kí ni kálọ̀ fi tẹ́ dáàdì síbi tó make sense dáàdì láì omi táwọn fẹ́ temperature room ni yìí nọ ẹ kà lọ sókè lọ́nà ètò Ojúmọ́ Ire Amúlùdùn ó sì ń tẹ̀síwájú abala pápánsókọ̀ báyìí abala tẹ̀ tí ń retí ni à ń bọ̀ ẹ kú kàlẹ̀. Mm, mm, mm,